òṣèré tíátà yìí tú àṣírí ńlá nítorí ohun tó ṣẹlẹ̀ sí mi mo ti ń gbèrò láti ta ilé mi yorùbá bọ̀ wọ́n ní ẹni tá a ṣe lóore tí ò dúpẹ́ ó dàbí ìgbà tọ́lọ́ṣà kóni lẹ́rù lọ́ni èyí ló jẹ́ kí ìlú mọ̀ọ́ká òṣèré tíátà ilẹ̀ yorùbá wà ní lẹ́kàn ọlátúnjí ọládàpọ̀ tó pàdánù ìyàwó rẹ̀ láìpẹ́ yìí jáde síta láti dúpẹ́ lórí ọwọ́ rẹ táwọn ọmọ nàìjíríà náà sí láìpẹ́ yìí nínú fọ́rọ̀ fídíò tí òṣèré yìí gbé sójú òpó ayélujára rẹ̀ ló ti fẹ̀mí ìmoore hàn pẹ̀lú owó tí àwọn ẹlẹ́yinjú àánú ọmọ nàìjíríà dá fún un láìpẹ́ yìí pẹ̀lú ìrànlọ́wọ́ ìkànnì orí ẹ̀rọ ayélujára kan tí wọ́n pè ní gistlover tí wọ́n sì ṣàkójọ owó tó ń lọ bíi mílíọ̀nù mẹ́wàá náírà fún un láàrin wákàtí mẹ́jọ péré ọkùnrin náà dúpẹ́ àdáàdá tán torí pé ó ti pinnu láti ta ilé rẹ̀ tẹ́lẹ̀ láti fi kojú àwọn gbèsè àti àwọn nǹkan míì tó ń là kọjá lásìkò yìí kí ètò ìkówójọ owó náà tó wáyé ó dúpẹ́ púpọ̀ lọ́wọ́ ẹgbẹ́ òṣèré tíátà ìyẹn tampan lábẹ́ àkóso ààrẹ ẹgbẹ́ náà bọ́lájí amúṣàn tí ọ̀pọ̀ èèyàn tún sí mr latin àti gbogbo àwọn ọmọ nàìjíríà nílẹ̀ yìí àti lókè òkun pẹ̀lú bí wọn kò ṣe jẹ́ kí àṣírí rẹ̀ tú tí wọ́n sì daṣọ àṣírí bò ó òṣèré yìí kẹnubọ àdúrà pé mo dúpẹ́ púpọ̀ fún gbogbo nǹkan tẹ́ ẹ ṣe fún mi ẹ ṣé mo dúpẹ́ o gbogbo ẹ̀yin ọmọ nàìjíríà mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ̀yin náà ò ní rí ṣòro o ọlọ́run á túbọ̀ máa bá mi bùkún yín o mi ò mọ ohun tí mo fẹ́ sọ láti fi dúpẹ́ mo dúpẹ́ gan pé ẹ da aṣọ àṣírí bò mí ẹ ò ní rí ìhòòhò lágbára ọlọ́run nígbà tí gistlover ń ṣe ìkéde iye tó ti wọlé fún òṣèrékùnrin náà lójú òpó ayélujára rẹ̀ ó tún rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn ẹgbẹ́ òṣèré yìí nídìí iṣẹ́ tíátà pé kí wọ́n máa bẹ̀ ẹ́ wò kí wọ́n sì tún máa pè é sí èyíkéyìí iṣẹ́ wọn láti lè jẹ́ kí ó rí owó tí yóò fi tètè bọ́ nínú àwọn gbèsè tó wà nínú rẹ̀ bẹ́ẹ̀ náà ló tún bẹ àwọn ọmọ nàìjíríà àtàwọn olólùfẹ́ rẹ̀ láti túyáyá túyàyà wo eré tuntun tí òṣèré náà ṣẹ̀ṣẹ̀ fẹ́ gbé síta tó pè ní ìgbé ayé bàbá ń dágbé tó fẹ́ẹ́ fi sọrí ìyàwó rẹ̀ tó ṣaláìsí láìpẹ́ yìí Jamiu Àbáyọ̀mí ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online Faith Adébọlá ló kà á sétí ìgbọ́